ẹ wá máa gbọ́ kèèpín ibẹ̀ yẹn o kèèpín ibẹ̀ yẹn. àwọn tí wọ́n ní ó wà nínú àwọn ànábì tó jẹ́ obìnrin yìí wọn ò wulẹ̀ rí àyà kan mú wá tó jẹ́ direct pé yálà Quran sọ pé Mariam nàbí yàtùn wàásí ànàbí yàtùn tàbádìsì kan tó wá direct ohun tí wọ́n ń lò náà ni. Eh, deduct, deduction deductive ideas òun ni wọ́n ń lò ìfa nǹkan yọ so sì tó bá fẹ́ fa nǹkan yọ ó fẹ́ fa igi ìsáná kan yọ nínú ilé ìsáná tó o bá ṣọ́ra gbogbo ẹ̀ ni ó dàlẹ̀ bó o bá ṣọ́ra ọ̀kan ló fẹ́ fà yọ báyìí tó o bá wá wà kíákù gbogbo ẹ̀ ló ṣe kí ni yọ dàlẹ̀ tó bá sì dàlẹ̀ o kò rẹ̀ sínú sẹ́nu àwa wulẹ̀ wá rí odidi àyà kan nínú kùránì suratu Yusuf tó sọ pé àyà one oh nine Yusuf Quran twelve kọ́ni Yusuf àyà one oh nine ó ní wàmọ́ àrísálínàmí ń kọ́bílíkà ìlàrìjàlán nuhi ìlẹ́yìn min àlèlè kúrọ̀ àwọn òrànṣẹ́ síwájú rẹ̀. Si àfi kó jẹ́ ọkùnrin àwọn ọkùnrin la máa ń ránṣẹ́ nuhi ilayhim ẹni tá sì ránṣẹ́ á fún ní mi á fún ní mi so láfùlù rìjáàn ọkùnrin lọ́lọ́ ń lò tó túmọ̀ sí wípé ọlọ́run ò rán ànábì obìnrin sẹ́rí ànábì obìnrin ọlọ́run ò rán wọn sẹ́rí. so pẹ̀lú àyà yìí ó ti hàn fún wa wípé ó ti hàn sí wa wípé kò sí ànábì kan tó jẹ́ kí ni o tó jẹ́ obìnrin wàmọ́ ńlá rìjàlán ìlẹ́yìn min bí àwọn aráàlú léèrè wo àwọn òòràn ẹnìkan ń ṣe síwájú rẹ̀ àfi kó tá à ń fi ìmísí wa ránṣẹ́ sí nígbà wo ló wá dobìnrin ẹ̀ẹ̀mẹ̀sì tí àwọn tó ní ànádòbìnrin wà wọ́n ní àwọn ti wulẹ̀ sọ pé kò sí òjíṣẹ́ obìnrin pé ànábì obìnrin ń bẹ wọ́n ní ànábì kan lọ́wọ́ wọn sọ̀rọ̀ ẹ̀mí báyìí pé òjíṣẹ́ ní ń wí ọ̀ sẹ́rí ẹ̀ ti ṣe mistake láti láti pilẹ̀ wípé gbogbo ànábì náà ló láǹfààní kó di òjíṣẹ́ ọlọ́run so tábà wa lo kẹ́límà ànábì a tún máa ń lo kẹ́límà rìsálà fún wọn ló mú kànábì sọ wípé àmọ́ntùbì nàbí yíkà àlẹ́bí àrìsálítà it's more or less the same it's just a, an officer tó gba star one tó tún gba star two ìbáà jẹ́ star one ìbáà jẹ́ star ìbá jẹ́ star two ló gbà an officer is an officer once you are a prophet you are also a messenger bóò ni prophet yóò ṣe dákẹ́ lórí àṣẹ tọ́lọ́ ń pa á tí ò ní rẹ́ni tí ó sọ fún ìsọfún ẹlòmíì ti túmọ̀ sí pé ó ti jíṣẹ́ tọ́lọ́ ń fún un so every prophet is a messenger. however o le lè o ò di rọ̀súlù láì kọ́kọ́ di o nàbí yù ibi tó ti gbé nìyẹn ibi tó ti gbé nìyẹn ẹ jẹ́ fún wa lérí ọpọlọ president orílẹ̀-èdè ẹnìkan sọ wípé ẹni tí president bá fi lè bá sọ̀rọ̀ ó gbọ́dọ̀ jẹ́ minister àbúgbọ́dọ̀ jẹ́ gómìnà àbúgbọ́dọ̀ jẹ́ senator Is that statement true? pé president ò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àfi kó jẹ́ minister or governor or senator or representative. <laughs> sọ́ọ̀gbọ́n báwọn. wọ́n rí president Ọbásanjọ́ ńgbà tí ń bẹ lórí àlééfà ó wá sí Ìbàdàn ó sì bá ìyá alákàrà kan sọ̀rọ̀ níbo ní junction Alákíá pé wọ́n wá lọ gbé píríncípù kan bọ́ta wípé president ò ní bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ àfi kó jẹ́ mínísítà àfi kó jẹ́ gómìnà no no ọ̀rọ̀ tí ọ̀rọ̀ lọ̀rọ̀ tó bá bá minister sọ ọ̀rọ̀ náà lọ̀rọ̀ tó bá bá ẹni tí ò mínísítà sọ. So ṣùgbọ́n level ti minister ọ̀tọ̀ sí ordinary citizen nínú ìlú wáàyí lọ́lọ́run máa fi sọ yàn di ànábì rẹ̀ wáàyí o lè wá rí gbà tó o sì ní dànàbì ọlọ́run ọ̀ràn mọ̀lẹ́kà sí yàn kó tó di ànábì ọlọ́run tún lè wá rán mọ̀lẹ́kà sí ọ tó o ní di tó ń dó tó ò ní di tó ń dó yẹn tó wá fún ọ lẹ́rìí mi tuntun lágbára tó mọ̀ wípé à obìnrin ànábì ànábì obìnrin obìnrin ànábì ànábì obìnrin is nonsense wàyí nǹkan ọ̀làbí ìbáàdùn ulama kódà ká rí nínú àwọn àfáà kan kí wọ́n sọ ọ́ sọ fẹ́ sọ àwọn àfáà di màsúùmù ni sọ fẹ́ sọ pé kúrútù bí kò ní ṣe mistake ni ṣebí túmọ̀ àlùkùránì ló ṣe fún wa náà ń pè ní jamiul akam so ààrẹ ẹ̀rí náà nu wípé bíyàn bá túmọ̀ lu kùránì ó lè ṣe mistake mistake kan nù nínú kúrútù bí hùn tàbá tún kà wájú á tún rí mistake míì but ìyẹn ò disqualify rẹ̀ tó bí àwà àfà ìyẹn ò sì disqualify tíya rẹ̀ pé ká má kà á ìwọ ni ó la ojú ẹ ó sì ọpọlọ rẹ ó la ojú ẹ ó sì ọpọlọ rẹ lẹ. ò jẹ́ kí àáfàá kan kó ti bì kankan kó bọ́ ọ torí pé ń tá bá kó bá kò ní àwáwí lọ́dọ̀ ọlọ́run o kò láwáwí o ọlọ́pàá àwọn àáfàá wa mùsùlùmí ni wọ́n onídéédé ni wọ́n ló jẹ́ kí wọ́n recognize pé kúrútù bí sọ̀rọ̀ hasan alẹ́ àṣàrí ó sọ̀rọ̀ ibùnú asimi sọ̀rọ̀ tó ti jà sí pọ̀rọ̀ yẹn ṣe kí ni wọ́n recognize wọn pé àáfàá ni wọ́n ní la fi sọ wípé ọ̀kẹ́ o kò sífẹnukò láàrin gbogbo àwọn àáfàá lórí ọ̀rọ̀ yìí àìsífẹnukò wọn kò túmọ̀ sí wípé ọ̀rọ̀ méjèèjì ló ṣe kí ni òun ló wọlé no no ìgbà mi ń bẹ tí ò ní sífẹnukò láàrin àwọn àáfàá tó ga sí pé ọ̀rọ̀ méjèèjì ó wọlé ìgbà míì sì ń bẹ tí ò ní sífẹnukò láàrin àwọn àáfàá ẹ̀sìn tó sì já sí pé ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ méjèèjì òun lòdodo sọ́ọ̀tì yí ọba àwọn ìfẹnukò àìfẹnukò àwọn àfáà nọ́mbà ti fẹnukò ìyẹn ò ní problem káwá ni wọn ò fẹnukò lórí ọ̀rọ̀ òkè o igun kan sọ báyìí igun bíi sọ báyìí àwa ni ẹ́ ìkẹ́ ọlọ́ọ̀ni tó bá wù ọ́ tẹ̀lé léyìí tó bá wù ọ́ tẹ̀lé léyìí á ní it is not always so torí wípé àìfẹnukò àwọn àfáà nígbà míì view méjèèjì tàbí view mẹ́tẹ̀ẹ̀ta o lè right nígbà míì view méjèèjì tàbí view mẹ́tẹ̀ẹ̀ta o lè mọ right tó ga sí pé view ẹyọ kan ló ṣe kíni olọ́mọ right báwo la ṣe wá mọ̀gbà tí gbogbo wọn right báwo la ṣe mọ̀gbà táwọn kan wrong ò ní pé a go back to their ẹ̀rí nísìn ẹ̀rí tí wọ́n mú wá ẹ̀rí wáàyí àti rẹ́ẹ̀rí wípé àwọn kan gba wáàyí fún ìsànà bí ọlọ́run ẹ̀rí pé mọ̀láyíkà ó bá wọn kan sọ̀rọ̀ àti rẹ́ẹ̀rí pé mọ̀láyíkà bá wọn kan sọ̀rọ̀ náà wọn ò dànà bí ọlọ́run àsìwárí ẹ̀rí kan tó mọ̀ọ́mọ̀ sọ wípé ẹ̀ mọ́ríyámà o nàbí yàtún pèntàrí ní kùránì ni pé wà úmu sìdìkọ̀ wà úmuhu sìdìkọ̀ tún ìyá isa o olódodo pọ́nbélé ni kùránì sọ̀yún kò ní wà úmuhu nàbí yàtún. kò pé kò sọ pé wà umuhu nàbí yàtùn ó ní wà umuhu sidikọ sidikọ ni Mariam kìí ṣe nàbí yà ẹ́ tóbìnrin bá ń jọba kìí ṣe bí ipò ànábì o táwọn kan bá ya dẹ tán bá ya dàgẹ̀rẹ̀ lúná tán fòbí ìjọba léra àwọn lórí kìí ṣe bí ipò ànábì o obìnrin tí wọ́n mọ̀ tẹ́lẹ̀ tí wọ́n mọ̀ gun orí rẹ̀ ànábì tí ò ní lè ṣáájú kíkí tí ò ní lè ṣáájú kírun fún àwọn ọkùnrin ó mọ wo implication ẹ ni odidi ànábì tí ò ní wá lè ṣáájú kírun fún àwọn ọkùnrin odidi ànábì tó gun ó yà tí ò ní lè lọ sí ojú ogun lọ jagun ẹ̀sìn odidi ànábì tí ò ní nírun láwọn àsìkò kan irú ànábì wọnú ah, ẹ wá ní baba yín lẹ́yìn lọ́wọ́ irú ẹ̀rí wo ló ní lọ́wọ́ ẹ̀rí ọ̀ǹda mi ò ní gbàgbé wọ́n tún mẹ́rin kan wá wọ́n nínú súrátù mọ́ríyàm súrátù mọ́ríyàm wọ́n ní ọlọ́run bá ń ka àwọn ànábì tó wọ́n náà bá lọ kà á ó rí ibi tí wọ́n sọ pé wàlúkúrú fìlìkìtàbí ìdùrísà wàlúkúrú fìlìkìtàbí ismaila wàlúkúrú fìlìkìtàbí ibrahim wàlúkúrú fìlìkìtàbí mọ́ríyàmà wọ́n nígbà tó lọ́wọ́ ń ka àwọn ànábì ó ti mọ́ríyàmà ó ti bọ̀ ah Allahu akibaru ẹ mẹ́gẹ̀ sí aláàkọ́ bá mẹ́rin sí i lọ́jọ́ kìíní àná tọ́lọ̀ ń sọ pé wàyídíkú nálílì màláìka usjuduli ádámà fàṣájàdù ìlà ìbìlísà àbá wàṣákíbára wàkàánà mínàlíkà fìrí. kí ló bẹ̀rẹ̀ àyà o wàyídíkú nálílì màláìka nígbà tá a sọ fún àwọn màláìka ok àwọn màláìkà lọ́lọ́ ń pè a sọ fáwọn màláìkà pé ẹ tẹ̀ ẹ forí kalẹ̀ tẹ̀ kí ádámà wọ́n gbogbo wọn forí kalẹ̀ àyàfi èṣù ìṣe èṣù màláìkà ẹ́ wàkàánà mínàlìjìn nínú àyà mi wàkàánà mínàlìjìn èṣù nínú àlìjànú tí ọba jẹ́ bàbá ńlá wọn kò lè jáde kẹ́yìn. ọlọ́wọ́ àdẹ́sà màláyíkà ọ̀rọ̀ ṣètò wa sí kínni ó tún wá sẹ́yìn di màláyíkà ni pé ọlọ́run sọ pé wá lukuru fílíkì Ibrahim wá lukuru fílíkì tábì Idrisa àwa ń kà á lọ ó tún wá ní wá lukuru fílíkì tábì sẹ́yìn ẹ Mariam dànàbí ọlọ́run ni. àá ẹ jẹ́ àmọ́ ro ń tá àmọ́ sọ ká tó mọ́ sọ o tó ti yé paríparí ẹ̀rí rè o paríparí ẹ̀rí nìyí o ẹ máa gbọ́ ẹ lọ wo Bukhari ẹ lọ wo nu Bukhari hadith three six eight nine láti ọ̀dọ̀ Abu Salama láti ọ̀dọ̀ Abu Huraira kọ́lọ́ yọ sáwọn méjèèjì ó sọ pé ògìṣẹ́ aláwọ̀ sọ pé lakọdikaana fi ma kọbulakum minali umam muhadasun fa in yaku fi ummati ahadun fa innahu umar dagudaju ó ti ń bẹ nínú àwọn ìjọ ìjọ ìjọ tó wá síwájú yín o muhadasun àwọn tọ́lọ́ máa bá a sọ̀rọ̀ sọgbọ́ àwọn tí kí àwọn tọ́lọ máa ń bá sọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ ọlọ́run náà ní máa ń sọ̀yàn di ànábì ọlọ́run wá wá lọ mọ̀ nísìn pé ìbánisọ̀rọ̀ ọlọ́run ó pẹ̀ka ìbánisọ̀rọ̀ ọlọ́run tí máa ń sọ̀yàn di ànábì ọ̀tọ̀ ìbánisọ̀rọ̀ ọlọ́run tí ò sọ ọ́ di ànábì kankan ọ̀tọ̀ ẹ̀já wa máa gbọ́ làkọ̀dìkánà fi ìmọ̀ kọ̀bùlákùm mìnàlẹ̀ umam mìnàlẹ̀ umam muhaddathun ó ti ń bẹ nínú àwọn tó síwájú nínú ìjọ ìjọ ìjọ ìjọ ìjọ muhadafun àwọn tí ọlọ́run máa ń bá sọ̀rọ̀ fa ìyẹ́kù fi ummati ahadun bírú rẹ̀ ẹyọ kan tí ó bá wà ní ìjọ mi fa ìnáwó Umar Umaru ló máa jẹ́ àdìsí yẹn tẹ̀ wájú nínú àdìsí kan náà ni o ó tún gbà á wá pẹ̀lú àlìfáàzù mi wípé làkọ̀dí káànà fíìmà káànà kọ̀bùlákùm mímbà ní ìsìrọ̀ìlà rìjàlón dájúdájú o ó ti wà nínú àwọn tó wà síwájú yín nínú àwọn bànú ìsìrọ̀ìlà rìjàlón àwọn èèyàn kan ní àwọn ọkùnrin kan ní yukalamuna tí a máa ń bá wọn sọ̀rọ̀ a máa ń bá wọn sọ̀rọ̀ kókó. wáàyí ó kó sínú à ń bá wọn sọ̀rọ̀ ó kó pé mọ̀láyíkà ń bá wọn sọ̀rọ̀ a máa ń bá wọn sọ̀rọ̀ mínígáírì ayẹ̀kúnú àǹbìyá à tí wọn kì í sì sànàbí ọlọ́run tí wọn kì í sì ṣe kíni ànàbí ọlọ́run so adásí wípé kò wá ọtọmátìkì bọ́lọ̀ ń bọ́ ọ sọ̀rọ̀ kó o dìklẹ́ ara rẹ as a prophet. kò wọ ọtọmátìkì pé mọ̀lẹ́kà wa bọ́ ọ sọ̀rọ̀ kó oníwọ náà ṣe kí ni o ó ti di kí ni ó ti dànábì irú ànábì bú wa nu ànábì jẹgẹjẹgẹ ànábì òní éèlà ànábì jẹ́mọ̀ sí éèlà ọlọ́mọ sí éèlà. fàyín yẹkùn mínú mọ̀tí mínú ahadùn fàúmọ̀rù ẹ wá máa gbọ́ o báàbà tún wá rí irú wọn bẹ́ẹ̀ nínú ìjọ mi tọ́lọ́ ọmọ bá sọ̀rọ̀ tí ọmọ gbà wáyìí tí mọ̀lẹ́ká jìbìlọ́ àmọ́ bá a láìsí ní ìjànà bí ọlọ́run ta ni ó jẹ́ umaru ló máa jẹ́ kò ní jẹ́ sẹ́wọ́n tìjání òpùrọ́ kò ní jẹ́ muhammadu bikiri asidiki òpùrọ́ kò ní jẹ́ gulama amadu Eh, alikọ̀dìyání òpùrọ̀ kò ní jógúnṣẹ́ kò ní jẹ́ síkírù gbogbo àwọn wéré ń ẹni tí ó jẹ́ níta ni umaru ọmọ Katob àdúgbò ń Umaru ni Umaru ni wọ́ ọba tẹ̀ ń Umaru ṣé Umaru tiẹ̀ lànàbí ń wí Umaru ayé kalẹ̀ ìwọ ọjọ́ ọjọ́ Umaru ayé kalẹ̀ tálẹ́bí dọ́ ọmọ ni. umaru sàbẹ̀ lànàbí ń rí fáàsì náà o so pẹ̀lú àdíìsì yìí wàláì ó sì yanjú ọ̀rọ̀ it's a permanent shut up láti sọ wípé gbogbo ẹni tó bá ti receive revelation wò lànàbí gbogbo ẹni táyé mọ̀lẹ́kà bá ti bá sọ̀rọ̀ wò lànàbí no no it's like bí ìgbà tó bá ń sọ pé gbogbo ẹni tí president bá ti bá sọ̀rọ̀ òní minister torí pé ọ̀rọ̀ yẹn ò dáa pé ní everybody tí president bá ti bá sọ̀rọ̀ oníkíni o oní minister no. so lọ́dọ̀ tiwa àti rẹ́ẹ̀rí igun kìíní àti rẹ́ẹ̀rí igun kejì a rí i pé àwọn tí wọ́n ní ànábì obìnrin wà a rí i pé láàrin yẹn wọ́n sùúrọ̀ ni wọ́n sùúrọ̀ ìṣúrọ̀ wọn yẹn kò wá burú débi pé ká pè wọ́n kèfèrí ìṣúrọ̀ wọn yẹn láàrin yẹn kò burú pé kò burú débi pé ká wá pè wọ́n ní mọ̀pútẹ́dìn a lè pe kúrútùbí ní mọ̀pútẹ́dìn ṣùgbọ́n ó ṣúrọ̀ ń bẹ̀ o táàfà bá ti wá ṣúrọ̀ ń bì kan ìwọ ọmọ má tẹ̀lé ó ti yọ má tẹ̀lé àwọn tí wọ́n sọ pé kò sànàbí obìnrin olùdodo ọ̀rọ̀ ìgbà ẹni kí wò dúró sí ohun tó wá burú ju kéèyàn sọ pé ànàbí obìnrin wà òun ni kéèyàn tó wá sọ pé títí dásìkò yìí o a sì ń rà ànàbí ọlọ́run a sì ń rójì sí ọlọ́run àyìn ló wá burú ìyẹn gangan lọ̀ràn ìyẹn gangan ni kí ni o òun gangan ni ọ̀ràn tẹ́yìn ẹ̀yin ṣéwù tẹ bá ń dura inú wípé ẹ́n àdìsí tó sọ pé ó ń bẹ nínú àwọn tó ṣáájú yín yẹn àwọn tó yẹ ọlọ́mọ bá sọ̀rọ̀ tí wọ́n sì sànà bí ọlọ́run pé dídákọ tánàbí dákọ Umaru yẹn wọ́n fi ṣàpẹẹrẹ ni <laughs> ẹ dárò ló sún fi mọ́ ẹ dá wọn mọ́ yóò ní à láìsàlẹ̀ hasri yóò ní láìsàlẹ̀ hasri kìí ṣe pé kìí ṣe pé ọ̀rọ̀ yẹn pé ọmọ lórí umaru nìkan pé alẹ́ rà wọn wòlíì ńlá bí àwọn bàbá wọn tọ́lọ́ wọn máa bá sọ̀rọ̀ wòlíì ni wọ́n tí wọ́n máa rán màlẹ́kà sí wọn. ọkùnrin kan lù Ìbàdàn yìí nígbà kan èmi àti ẹ̀ mara ó lọ máa ń ṣe rúkúyà ẹnìkan nu yín náà ni jẹ́gẹ́ mi mo jókòó lé mi ẹnìkan nu yín náà ló mú mi lọ bá a ó lóun pàdé ẹ onímọ̀ ṣe rúkúyà ó ní òun wá ń wí pé ó dàbẹ̀ ni pé ó súnmọ́ súnà pé bóyá tí n bá tó wá súnmọ́ yóò tún súnmọ́ súnà sí i làbá sì lọ bá a èmi àtẹnudó mú mi lọ náà ni o làbá lọ bá a pàtàkì délé rẹ̀ mo kọ́kọ́ bá tẹ̀sùn bá ńlẹ̀ mo ní à ah, eléyìí kò súnmọ́ súnà o nígbà tí ó tún wá máa sọ̀rọ̀ lọ́ba tún sọ wípé òun máa ń lọ bá àwọn union ṣàdúrà mo ní à ah, àáfàá súnà ẹ̀ lọ bọ́ union ṣàdúrà kíyàn má jò kíyàn má jò union gan-an só yẹ kí àáfàá àgbéra ńlé kó ní kó níbo lẹ́ ń lọ kó sọ pé òun lọ bá àwọn kan ṣàdúà ìyẹn ò sínú súnà mo tún dìyẹ mú paríparí rẹ̀ lọ́wọ́ ni bá a ṣe ń wo òun yìí o òun mọ́ rí màláìkà. ó níjọ́ kan màláìkà wá bó òun nínú yàrá àwọn iná ló ti wá bó òun ojú ẹ̀ wá ń tàn yìnrìn yìnrìn yìnrìn yìnrìn yìnrìn mo ní ṣe ẹ̀ sá sọ ń ta pé rí mọ̀lẹ́ka ṣe ẹ̀ mọ sọ ń ta torí tẹ́ ẹ bá sọ ń ta ìlẹ̀kulẹ̀ wọn lẹ́yìn o ẹjẹ́ àfi mọ báyìí ni o kí ló fi dá yín lójú pé mọ̀lẹ́ka lẹ rí tẹ́ ẹ̀ dákọ̀ àlejànù ṣèbí rúkúyà lẹ́ ń ṣe yínú lọ́wọ́ bá yín wọ́n ṣe adogun mọ̀láyíkà. ẹnìkan kò lè lóun rí màláìkà ká gbà á gbọ́ àfi sọ̀dọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam kí ló fi mọ̀ ọ́ wà má àdìrákà ánáwó màláìkà wà má àdìrákà ánáwó malakun minallah kí ló fi mọ̀ ọ́ ọmọ ẹsẹ̀ ń pè ni ọmọ ẹsẹ̀ ń pè màláìkà ni kí ló fi mọ̀ ọ́ pé ni ohun tó súnmọ́ kó jẹ́ ni àlìjín kìí ṣe màláíkà nítorí náà tí ẹ wàá gbọ́ tá a bá gbà jadalan tá a bá gbà for the for the sake of argument láti avoid the argument the unnecessary argument tá a bá gbà pé ókè orí màláíkà bó o rí lójoojúmọ́ ìsànàbí ọlọ́run bó o bá gbà pé ọlọ́run bó o sọ̀rọ̀ ìsànàbí ọlọ́run àwọn obìnrin ìsànàbí ọlọ́run ìṣògìṣẹ́ ọlọ́run wọn ìbá àrí màláìkà wọn ìbá àrí kíni wọn ìbá àgbà wáàyí wọn ìṣe ànábì ọlọ́run so stand ti wa ni pé kò sí ànábì ọlọ́run kan tó jẹ́ obìnrin kò sí ògìṣẹ́ ọlọ́run kan tó jẹ́ obìnrin agbàpẹ́ ọlọ́run fi mí eh, ó fi wá ránṣẹ́ sí àwọn obìnrin kan a sì gbà pé àwọn obìnrin kan o wọ́n ṣe alábàápàdé màláíkà gẹ́gẹ́ bíi ìyá Ìsá ìyá Ìsá ok ṣùgbọ́n yẹn ò sọ di ànábì ọlọ́run so a sì gbà wípé ohun tí àáfàá wa gbà kúrútùbí tó kọ sínú tírà rẹ̀ àti Abul Hasan al-Ash'ari àti Ibnu Hazmi a gbà pé wọ́n sọ ọ́ a sì gbà pásìsì ló jẹ́ kò sì kò tuntun létí wa táfà bá ṣe mistake mistake tá a ṣe tí ó yọ wá kú ònú ẹ̀sìn ònìkọ́lọ́hún kó láàánú wa kó ṣàánú wa níbẹ̀ bákan náà sì ni pé ní ìsìn tí wọ́n ti mọ̀ pé mistake làwọn ọ̀rọ̀ yẹn jẹ́ látọ̀dọ̀ àwọn àfáà yẹn ó ní ìdíkọ̀ ọ̀sẹ̀ wa máa sọ wípé ọlẹ́rìí lọ́wọ́ gbogbo ẹ̀rí tó ní náà ni àti bọ́ ọkú bọ́ ọ̀tà yìí kò sí nǹkan kan míì mọ́ tó fẹ́ mú wá so kò wá fàjà ká ló takú ká ló takú pé. Eh, lọ́dọ̀ tiẹ̀ o ọ̀sá gbà pé ìyá o ànábì ni ẹ kò sí problem àní pé òun lórí a sì mọ̀ pé eh, òye rẹ kò gbé òye rẹ kò gbé mọ́sálà a kà mọ̀ bá ọbẹ̀ lọ́hùn kọ́lọ̀ rẹ kò gbé àní sí torí ẹ àní sọ di kèfèrí àní pè ọ́n kèfèrí kódà àní pè ọ́n ní mùtẹ́dìn àní pè ọ́n mùtẹ́dìn ó sì yẹn ó sì yẹn gbọ́yé nìyẹn kọ́nà má jẹ́ kí irú rẹ̀ pọ̀ nu ayé rẹ̀ lókù pé tó bá ti lọ rè é pọ̀ tó ṣe lè gbọ́ ó ṣe lè gbọ́ ó ṣe lè gbọ́ ó ṣe lè gbọ́ wọn ètètè dáwèrè mọ̀ pẹ̀lú ẹrù ẹyọ kan o bọ̀ tó ti pọ̀ wọ́n dà mọ́ o má jẹ́ wọ́n dá ọmọ o bó ti yà kan ẹ̀sìn o alọ́ fi wá sí kò gẹ́ dáadáa.